إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا صلى الله عليه وسلم عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار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 ọlọ́wọ́ balikiola ní ìbẹ̀rẹ̀ súra yìí ọlọ́ni àwa la sọ alukur'ani kalẹ̀ fi laylatul qadr ní òru tí a ń pè ní laylatul qadr òru agbára òru tí ọlọ́wọ́ balikiola ń pè gbogbo nǹkan ọlọ́ni a alukur'ani kalẹ̀ ní òru Lailatul Qadri Lailatul Qadri yìí ó jẹ́ òru kan nínú àwọn òru Ramadan nínú oṣù Ramadan pápá jùlọ ìkànnú àwọn òru mẹ́wàá tí ó gbẹ̀yìn ìkànnú ẹ̀ náà ní Lailatul Qadri torí pé Ànábì Muhammad sallallahu alayhi wa sallam nígbà tí Ọlọ́run sọ fún nípa òru yẹn ó bẹ̀rẹ̀ sí ní ṣe ìjọsìn ó ń ṣe ìbàdát ní ọlọ́kan òjọ̀ kan ní mẹ́wàá bẹ̀rẹ̀ òru mẹ́wàá bẹ̀rẹ̀ láti wá Laylatul Qadri ṣùgbọ́n nígbà tí a fi parí ní ọjọ́ kẹwàá Jibril aleyhi salatu wasalam wá bá ó sọ fún wípé n tó ń wá ó sì wà wájú anabi Muhammad sallallahu alayhi wa sallam ó tún ṣe ìjọsìn bíi i'tikaf ní mẹ́wàá àárín láti eleven ó ń ṣe é lọ lẹ́ni tó ń wá òru yẹn ìgbà tí ó ṣe lórí twenty Jibril tún padà wá bá aleyhi salam ó ní tó ń wá yẹn ṣì wà ń wájú tó jẹ́ kí ó padà mọ̀ wípé Lailatul Qadri òru kan ni tí ó jẹ́ òru tí ń bẹ ní ìkànnú àwọn òru mẹ́wàá gbẹ̀yìn torí náà ó ní ẹ máa wá sí mẹ́wàá tí ó gbẹ̀yìn Ramadan ìyẹn ló fàtó fi jẹ́ wípé a rí àwọn èèyàn àwọn mùsùlùmí àwọn tí wọ́n bá ní agbára láti lọ sí láti lọ ṣe umra ní àsìkò yẹn wọ́n fi mẹ́wàá gbẹ̀yìn yẹn lọ ṣe umra wọ́n sì wà nínú masjid throughout lẹ́ni tó ń ṣe irtikaf kọ́lọ́ máa ṣe rọrùn fún ẹnì kọ̀ọ̀kan wa àwọn tí wọ́n lágbára láti lọ sí ọ̀hún àwọn èèyàn ó máa ṣe irtikaf ní àwọn masajid àwọn mọ́ṣáláṣí juma ní agbègbè wọn eléyìí àìkánú àwọn ìjọ sìn ní àsìkò tí a fi ń sin Allah subhanahu wa ta'ala ni ọlọ́run wá ní òru yẹn inna anzalnahu fi laylatul qadri òru yẹn ni a sọ alukur'ani kalẹ̀ sísọ kalẹ̀ tí ọlọ́run sọ alukur'ani kalẹ̀ yìí ní òru laylatul qadri àwọn afáàní jumlatan wahida ìsọ̀kalẹ̀ lódìdí ọlọ́run sọ kuraani kalẹ̀ lódìdí ní òru yẹn ni ìsọ̀kalẹ̀ ní odidi ọlọ́run sọ̀kalẹ̀ sí ààyè kan tí a ń pè ní Baitul Izza Baitul Izza fi sàmà ìdúnìyà sánmà tí ó súnmọ́ ilé ayé jùlọ ibẹ̀ náà níbi tá à ń pè ní Baitul wa inú ibẹ̀ ni wọ́n sọ alukur'ani kalẹ̀ sí lódidi ibẹ̀ náà ni Jibril alayhi salatu wa salam ló ti lọ mú wá fún anabi wa muhammad sallallahu alayhi wa sallam ní ẹsẹẹsẹ bí àwọn ìṣẹ̀lẹ̀ bí ó ṣe ń ṣẹlẹ̀ ní àsìkò tọ́lọ́mù bá fẹ́ kí ó mú eléyìí wá yóò lọ mú fún anabi muhammad sallallahu alayhi wa sallam tó eléyìí ntí ọlọ́wọ́n bá lè òfin lọ́lẹ̀ nínú súrà míì ọlọ́run ní inna anzalnahu sí laylatin mubarakatin ọlọ́run ní asọ alukurani yẹn kalẹ̀ ní òru kan tí a ń pè ní tí ó jẹ́ òru alibarika ọlọ́run pé òru Laylatul Qadri ó pè ní òru alibarika ló fàtọ́ bí jẹ́ wípé nínú oṣù Ramadan kurani kíkà nínú tí wọ́n gbà wá níyànjú pé kí a kà gan-an torí pé ní oṣù yẹn náà ni ọlọ́run sọ alukurani kalẹ̀ wọ́n ní kí a ṣe kásírọ́tù tilawatil Qur'an wọ́n ní kíkà Qur'an gan ní ọ̀pọ̀ nínú oṣù Ramadan kéèyàn fi àsìkò lẹ̀ láti ka Qur'an àwọn ní Jibril alayhi salatu wa salam ó máa ń wá ń tọ Qur'an fún Ànábì Muhammad sallallahu alayhi wa sallam pápá jùlọ ní oṣù Ramadan tí ó kà lákàtúnkà so yóò kà lákàtúnkà ṣùgbọ́n Ramadan tí Ànábì padà ṣe gbẹ̀yìn sallallahu alayhi wa sallam èyí tí ó ṣe gbẹ̀yìn ó ní ẹ̀ẹ̀mejì ní Jibril lu wa tó túmọ̀ sí pé àmì kan ni wípé bóyá nǹkan kan fẹ́ ṣẹlẹ̀ ní ọdún náà ọmọdọ́nà ọdún náà ẹ̀ẹ̀mejì ní Jibril lu wa tún Kùránì kà ló wá rìváìsì ló wá rìváìsì fún sallallahu alayhi wa sallam so làwọn fàtí sọ wípé kí a ka Kùránì gan eléyìí yóò máa jẹ́ wípé a fi ń tẹ̀lé alábìwá Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́ni ah, wa ma adraka ma laylatul qadri kí ni nǹkan tó fi mọ ìrẹ́ muhammad sallallahu alayhi wa sallam ìtàn pè ní laylatul qadri bó ló ṣe mọ bó ló ṣe dáa mọ gan ọlọ́run wa ń sọ tó ń jẹ́ laylatul qadri fún ọlọ́ni laylatul qadri khairun min alfi shahari ọlọ́run ìjọsìn tó bá ṣe tí mùsùlùmí kan bá ṣe nínú òru yẹn tó ṣe déédéé òru yẹn ọlọ́run ní ìjọsìn yẹn khairun ó lóore min alfi shaharin ju ìjọsìn ẹgbẹ̀rún oṣù lọ ìjọsìn tí yẹn ṣe fún one thousand months àwọn oní calculations wọ́n ní one thousand months ó ń lọ bí eighty something years ìjọsìn òru ìjọsìn kan ìjọsìn kan tó wá ṣe déédéé òru Laylatul Qadri wọ́n ní ọlọ́run ní olóore ju ìjọsìn téèyàn ṣe fún more than eighty years lọ consecutively subhanallah subhanallah ọlọ́run bá lè kí ọlá ó fún wa ní àwọn àǹfààní tí ó pọ̀ gan láàtà ti gba ládá rẹpẹtẹ tí ó jẹ́ àǹfààní fún wa lọ́jọ́ àlùkìyàmà ó fún wa ní àwọn opportunities tó pọ̀ gan láti kó ẹ̀san láti kó o jọ àwọn afáàní kódà kó jẹ́ wípé magrib lèyàn kí tó ṣe déédéé òru yẹn ìṣá lèyàn kí tó ṣe déédéé òru yẹn torí pé yìí ó ṣàti magrib yóò ṣàti ìṣá kódà yóò ti tààrọ̀ òwe òru yẹn dẹ̀ ní bí òru yòókù ṣe ń bẹ̀rẹ̀ lòun náà ṣe ń bẹ̀rẹ̀ òun náà ń bẹ̀rẹ̀ lẹ́yìn magrib nígbà tí òrùn bá ti wọ̀ ni tórùn bá ti wọ̀ òru ẹlẹ́tìrì kọ́dírì yẹn òru tí yóò bá jẹ́ àsìkò náà ni ó bẹ̀rẹ̀ so ẹni tó bá kí magrib yóò bá lẹ́lẹ́tìrì kọ́dírì ẹni tó kí ìṣá yóò bá Laylatul Qadri tó bá tún wá kí tarawih lẹ́yìn imam subhanallah yóò bá Laylatul Qadri ó wá ṣe pípẹ́ fúru ó ṣe sọ́dákọ̀ ó ṣe gbogbo ìjọsìn tó yẹn bá ṣe ní òru yẹn tó ṣe déédéé òru yẹn khairun min alfi shaharin wọ́n ní ó lóore ju ẹgbẹ̀rún oṣù lọ ló fi jẹ́ wípé kò ní bùkátà sí à ń lọ tahajud night láti wá Laylatul Qadri táwọn èèyàn máa ń lọ káàkiri pé mọ́ṣáláṣí ibì kan ọlọ́nkẹ́mi wọ́n fẹ́ ṣe látòlù kọ́dìrì tí wọ́n lọ́nì twenty seven mọ́ṣáláṣí kan fẹ́ ṣe lọ́nì twenty five wọ́n fẹ́ ṣe lọ́nì twenty two twenty three gbogbo àwọn ìyẹn sẹ́rímónì tó ti bàjẹ́ àwọn èèyàn tó jẹ́ wípé sẹ́rímónì ni wọ́n ń ka gbogbo nǹkan fún inú ẹ̀sìn nǹkan téèyàn ń jókòó tó ń jókòó sí mọ́ṣáláṣí àbí kó jókòó sínú ilé rẹ̀ ẹni tí ò bá láǹfààní láti lọ sí mọ́ṣáláṣí lọ ṣe ìrìntẹ́káàfù kóun náà wá ń lé lóru yẹn lẹ́yìn tó ti kí magrib tó ti kí isha òun náà yóò bá lálátìlú kọ́dírì tó bá ṣe náfìlà ń rẹ̀ náà lẹ́yìn tarawih ó jí ó tún ṣe náfìlà ó ó ka Qur'an ó ṣàdúà òun náà ti bá lálátìlú kọ́dírì sọlọ́bí jẹ́ wípé ó wọ́n nínú mùsùlùmí tó ń ṣẹ̀sìn dáadáa tó ń ṣẹ̀sìn dáadáa tí ò ní ṣe ìjọsìn kan tàbí òmíì tí ó ṣalábàápàdé láìláṣọlù kọdírì yẹn lókùngbà tó bá ti jẹ́ tó ń kírun àwa lè ṣe ìjọsìn jura wa lọ tó bá ṣe wá ṣe ìjọsìn yẹn sí láwọn ìjọsìn tó jẹ́ wípé ó jẹ́ ó wà ní ìbámu sí ìlànà ṣẹ̀ríà bá bá ṣe wá ṣe é sí náà ni ládá tí lórí pé a ṣe láti ṣalábàápàdé láìláṣọlù kọdírì bẹ́ẹ̀ náà ládá yẹn ó ṣe pọ̀ sí bẹ́ẹ̀ náà ni ó ṣe pọ̀ sí so ẹ̀sìn gbà wá níyànjú láti rí i pé òru yẹn òru tí òru tí ó lágbára ni kódà àwọn afẹ́sì sọ fún wa wípé nínú gbogbo òru ní gbogbo ọdún kan yípo òru tí ó lóore jù náà ni mẹ́wàá gbẹ̀yìn yẹn torí pé ibẹ̀ ní lásìkò kọ́dìrì wa wọ́n ní ṣùgbọ́n ọjọ́ sábà ń wo ọjọ́ pé ọjọ́ tó lóore jù mẹ́wàá tó lóore jù òun náà ni mẹ́wàá bẹ̀rẹ̀ muharram oṣù muharram mẹ́wàá bẹ̀rẹ̀ oṣù muharram òun náà ni ó lóore ju ìyẹn ọjọ́ ṣùgbọ́n tá a bá ń wo òru wọ́n ní òru látọ̀lọ́kọ́ òru mẹ́wàá gbẹ̀yìn ramadan òun ni àwọn òru tó lóore jù nínú àwọn òru ilé ayé torí kíni torí látọ̀lọ́kọ́ tó wà ń bẹ̀ tó ló fi jẹ́ wípé àwọn àsìkò wọ̀nyẹn àwọn àsìkò tí sẹ̀ríà tí ó gbà wá níyànjú láti rí pé à ń ṣe ìjọsìn ni èyí tó tóbi jù nínú àwọn èyí tó tóbi jù nínú ìjọsìn òun náà ni kiraatul Qur'an wọ́n ní kí a ka Qur'an ní ọ̀pọ̀ nínú oṣù Ramadan torí pé àsìkò yẹn náà ni Qur'an yẹn yóò sọ̀kalẹ̀ ọlọ́wọ́n bá alẹ́ kí ọlọ́yin tanazzalul malaikatu warruhu fiha ọlọ́ni àwọn màláìka wọ́n sọ̀kalẹ̀ àwọn màláìka wọ́n sọ̀kalẹ̀ ní òru Lailatul Qadr yẹn wà rúùhù tani à ń pè ní rúùhù ó náà ní Jibril alayhi salatu wa salam ọ̀gá gbogbo àwọn màláíkà wọ̀nyẹn ọ̀gá gbogbo àwọn màláíkà tòun ti bọ́lá wọn bá rí pé láṣẹ dá wọn wọn sọ̀kalẹ̀ ṣùgbọ́n kò sí ọmọ ìdí ènìyàn kan tí ó láǹfààní láti rí wọn torí pé ọlọ́run ò ṣe wọ́n ní rírí fún ọmọ ìdí ènìyàn àwọn ànábì ọlọ́run alayhimus salatu àwọn òjíṣẹ́ tí wọ́n rí wọn Ah, ọlọ́run bá lè fi láṣẹ kí wọ́n rí wọn kí ó bá lè jẹ́ àmì rìsálà wípé afẹ́fẹ́ràn iṣẹ́ afẹ́gbé iṣẹ́ responsibility afẹ́gbélé ẹ lọ́wọ́ so Jibril náà ni ọlọ́run máa ń sábà rán sí àwọn òjíṣẹ́ wọ̀nyí alayhi salatu ó lè wá in form of èèyàn ó lè wá ń gbà mí in form of bọ́lọ̀ ń ṣe da gangan ní màláíkà ó ti yọ bẹ́ẹ̀ sí anábíwá Muhammad sallallahu alayhi wa sallam kì í ṣe ẹ̀ka kì í ṣe méjì tọ́lọ́ ní tanazzalu al-mala'ikatu war-ruhu fiha bi-idhni rabbihim min kulli amrin àwọn màláìka yóò sọ̀kalẹ̀ àti Jibril fún gbogbo àlámọ̀rí ẹnì kọ̀ọ̀kan so àsìkò yẹn ẹ̀rí wọ́n pè gbogbo kádàrá olúkálukú fún odidi ọdún kan ní tí ó ṣẹlẹ̀ fún odidi ọdún kan sí lágbájá òru yẹn wọ́n kọ gbogbo ẹ ti wà ń bì kan ṣùgbọ́n tó máa ní ìfọ́síwẹ́wẹ́ ọ̀tọ̀ ní kí ẹ̀kọ́ kankan lẹ̀ ní sọ́mrì ọ̀tọ̀ wá ní pé àwa fàṣọ́là rẹ̀ àwa kọ́ ní details ìpè ókè ní àsìkò báyìí yóò ṣe báyìí lásìkò báyìí yóò ṣe báyìí lásìkò báyìí yóò ṣe báyìí. so ìtọ́lọ́ bá fẹ́ kí wọ́n parẹ́ wọ́n parẹ́ ìtọ́lọ́ bá fẹ́ kí ó wà kó sì remain yóò remain. ẹ̀ẹ́d ló ń jẹ́ pé jù á gbọ́dọ̀ pọ̀ gan ní oṣù Ramadan. anábìwá Muhammad sallallahu alayhi wa sallam ó ní ọlọ́run ọba àlìkẹ́ọ́lá yóò tú okùn iná kúrò lọ́rùn àwọn ẹlòmínà mùsùlùmí ní òru yẹn òru látòlù kọ́dìrì ní oṣù rọmọdán ọlọ́run á tú okùn iná yóò tú kúrò lọ́rùn ẹlòmí tó ló fi jẹ́ wípé ìpè bùbù tí àwọn kọ́dàrù tán bá ń sọ pé kọ́dàrù àwọn afáàmà sọ oríṣiríṣi ọ̀nà tí kọ́dàrù tí wọ́n fi kọ́ọ́lẹ̀ fún wa tòyí tó jẹ́ olórí ibi tí wọ́n kọ́ọ́lẹ̀ sí náà ni ummul kitab onínú láhùl so àwọn stages mi sì tún wọn tó jẹ́ wípé wọ́n tún ń kọ́ wọ́n tún ń kọ́ torí tí wọ́n ń kọ́ ní òru látòlù kọ́dírì yẹn ìfọ́síwẹ́wẹ́ ti ń bẹ nínú lákòl mahfuz pé òkè bí báwo ni ó ṣe wá ṣẹlẹ̀ àti gbọ́ yìí pé lágbájá yóò ṣe hajj lápèjúwe ní ọdún yẹn ní tó wà lákọọ́lẹ̀ rẹ̀ báwo ni ó ṣe ṣe hajj ìfọ́síwẹ́wẹ́ rẹ̀ nǹkan báyìí ó ṣẹlẹ̀ lẹ́yìn náà ájì yóò kánṣu lẹ́yìn náà yóò tún padà wá yóò tún kánṣu yóò tún padà wá ẹ̀kíní kan kòrónà ní padà wá ṣẹlẹ̀ wà nílé lọ́mọ́ ó yá wọn á tún ka kúrò lẹ̀ á tún padà wá lọ ìfọ́síwẹ́wẹ́ yẹn yóò ṣẹlẹ̀ ní olùlànà kọ́ndírì fún odidi ọdún kan fún olúkálukú níwà sí pé kí sílábọ̀sì wà wáyé sílábọ̀sì ó ti wà ńlẹ̀ tíṣà tó wá fẹ́ lo sílábọ̀sì yẹn wọ́n á ní kó kọ lesson plan lesson plan yẹn details syllabus yẹn òun ló fẹ́ kọ́ sí lesson plan bẹ́ẹ̀ ni nǹkan tí àwọn màláìka tí wọ́n ń ṣe ní òru látòlù kọ́dìrì yẹn ní ìdúró àfi gbọ́dọ̀ pọ̀ ọlọ́run máa fún wọn níyọ̀ǹda ẹ pa eléyìí rẹ fún lágbájá bí ẹ rẹ eléyìí à ẹ kó ṣẹlẹ̀ eléyìí ẹ eléyìí rẹ ẹ lẹ̀ kó ṣẹlẹ̀ so dùá gbọ́dọ̀ pọ̀ gan nínú oṣù Ramadan èèyàn gbọ́dọ̀ kọ́lẹ̀ nípa dùá ṣíṣe pàápàá jùlọ tó bá ti di pé àwọn wa Laylatul Qadr àbí Allah subhanahu wa ta'ala kó dákun kó jẹ́ kí tọdún yìí náà kó jẹ́ kó bá wa láyé kó bá wa pẹ̀lú dáadáa òru náà Laylatul Qadr kọlọ́mọba àlekèrè kí ó fi wá ṣe lábàpàdé rẹ̀ ní ọdún yìí àti ọ̀pọ̀lọpọ̀ ọdún inshallah adúró sórí aya yẹn tó bá jẹ tó ń bọ ajá parí lọ́wọ́ kan. tanazzalu al-mala'ikatu war-ruhu fiha bi idhni rabbihim min kulli amrin salamun hiya hatta matla'il fajr ọlọ́run ní àlàáfíà kó máa bá gbogbo ẹnikẹ́ni tó bá ṣe ìjọsìn ní òru yẹn títí tí àlùfájàrí fi yọ ẹni tó bá dún ní mọ́ ìjọsìn títí tí àlùfájàrí fi yọ àlàáfíà ọlọ́run kí ó máa bá wọn inṣàlá tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ á tún tẹ̀síwájú àádẹ́ fún wa ní timetable tafsir wa inṣàlá bí a ṣe lọ ní inú Ramadan pẹ̀lú gọ́ọ̀lọ́n tí a wá fi di ọjọ́ Monday. بإذن الله أقول قولي هذا أستغفر الله لي ولكم سبحانك اللهم وبحمدك question okay تفضل okay okay ọkọ àti ìyàwó ọwọ́ àǹta outside country family àwọn méjì wà ní Nigeria. ok wọ́n ní èèyàn méjì náà fẹ́ ra wọn àwọn méjì wà nílùú òyìnbó àwọn fámìlì wọn wà nàìjíríà wọ́n ní wọ́n dẹ̀ àwọn fámìlì yìí parapọ̀ wọ́n ń ṣe akudu nìka wọ́n ní ǹjẹ́ ó bẹ́ẹ̀ ni kò sí nǹkan tí ó ń bẹ̀ so n tí ó ṣe pàtàkì òun náà ni kí bàbá ìyàwó kó sọ fún ọkọ ìyàwó wípé mo yọ̀ǹda tó ń tán máa ń sábà ń ṣe òun ni wípé wọ́n lè fi ọkọ ìyàwó sí conference call wọ́n fi sí conference call so yóò wá tọrọ ọmọ lọ́dọ̀ bàbá ìyàwó so bàbá ìyàwó dẹ̀ dáhùn pé àwọn yọ̀ǹda so àwọn family tí wọ́n wá yẹn wọ́n wá dúró gẹ́gẹ́ bí ẹlẹ́rìí nígbà tí bàbá ìyàwó ń sọ wípé mo yọ̀ǹda ẹ la nikaha illa bi waliyin wa shahida ya adli láti fòfílẹ̀ hadith yẹn wípé nìka ò tí ì so àyàfi kí wàlẹ́ yìí máa bẹ àti ẹlẹ́rìí méjì hmm? sàwọn <clears throat> ẹlẹ́rìí yẹn inú àwọn tí wọ́n wá náà fámìlì táwọn ọkùnrin bá ti wà nù wọn so wọ́n ti dúró gẹ́gẹ́ bí ẹlẹ́rìí so ọkùnrin yẹn dẹ̀ ni yóò dẹ̀ ṣe proposal tó bá ti sọ ní tí mo fẹ́ ṣe lélẹ́yìí bàbá dẹ̀ sọ pé mo yọ̀ǹda tó bá ti sọ bẹ́ẹ̀ ìṣojú àwọn ẹlẹ́rìí so kódà kí obìnrin yẹn mọ̀ join ní conference call yẹn yàwó tó fẹ́ jẹ́ yàwó kó mọ̀ join ní conference call ìyẹn kò kò ṣe anything so ìyàwó lè wọ́n sì ń bẹ̀ kó jẹ́ wípé ọkọ òun nìkan ni ó wà pẹ̀lú bàbá ìyàwó bàbá obìnrin tó fẹ́ fẹ́ so tí bàbá sọ pé òun yọ̀ǹda níṣojú àwọn èèyàn then wọ́n dẹ̀ sọ̀rọ̀ nípa sàdáàkì wọn láàrin ara wọn tán ti yanjú sàdáàkì wọn nìkan àwọn ti ó ti wà valid bi idnillah.